Oh. kó pariwo ewúrẹ́ nìkan ló máa ń gbọ́jọ kó ẹ̀ tó máa ń di ewé tọ́mọ èèyàn bá gbọ́jọ kó máa ṣe kiri ó máa pariwo máa tara ẹ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ pariwo ṣó gbọ́ mi pariwo. ilé crèche ni ilé mag ni wá má pariwo má lọ ṣe bí wèrè o ìbéèrè méjì mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé why why you shake now why you shake it talk open zero open one bedroom okay same pikin dey bedroom. ọmọ Oh! wà ń Oh! Ah, ah. tó bá Oh! dún bẹ́ẹ̀ wọ́n tún fún bẹ́ẹ̀ sí ilé àwọn ẹ̀sẹ̀ ìjọ lè sí mi sàlọ́ lè sẹ́ ibi tó adé òṣì lè kú rẹ. lọ́nà ṣe bí olórí burúkú èmi ò rán ẹ o máa dírí tí ẹ o tó o bá ń gbọ́ bí eré ojú oyin mi rán ẹ o. mo yẹ ma mo yẹ àwọn ọjà rẹ. Stop! wọ́n pariwo ni. olórí burúkú bàbá yẹn ń kọ́. ọkọ mi ò sí ilé. kò sí ilé ọmọ òde tàbí ńkọ́. ṣé ọmọ yẹn wà ní ilé àti ṣiṣẹ́. yes deleted now arábìnrin mi jẹ sókè. gbèsè sókè. ti ń bẹ̀rẹ̀ má fìbọn já orí ẹ̀ dànù wáò èmi tó ń wò yìí èmi ni wọ́n pè ní ojú kan rorò pákọ́jẹ́ ìdáròrò gbáko mi ó sáà ti rojú tó rí rí pé ojú tí òun wò yìí ojú yẹn lásìlẹ̀ ojú yẹn náà ń pè ní ojú ìka ó sì wáyé tó bá sì ń lásìlẹ̀ tí kò tí ì ready láti pa gbogbo nàìjíríà. orí pé ojú eléyìí ti bàjẹ́ ó ti fọ́ dànù ti pẹ́ ìyẹn náà ń pè ní ojú àánú ó túmọ̀ sí pé mi ò lè sànú ẹni bọ́dí mọ́ ti máa fi kú gbogbo ara mi kíkí ká ni gbàgbọ́ nǹkan ṣoṣo nǹkan kan ṣoṣo ni mo fẹ́ kó ṣe fún mi náà with your phone. Mo ní fún ẹ̀dá. Fún ẹ̀dá. Láàbò lágídí kan. Ó bẹ̀rẹ̀ ó bẹ̀ mí ni. Bọ́lá ti bá a lọ. Lọ́dẹ̀ gbà. Ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lórí fóònù. Oya, ìwọ kankan ló máa ṣiṣẹ́ ẹ̀ fún mi. Oya pé ọkọ ẹ. Mm-hmm. Why are you crying? Bá mi sọ̀rọ̀ náà, kí lè ṣe tó ń ké náà? Kò sí, kò sí, kò sí. Mr. Gbọ́láhàn Ọládẹjọ́, orúkọ mi ni Láìsí Gódógódó. Sorry, Mr. Lysa, please, just No! No! No! please. Please, please. Oh, you, oh, you, do not! Don't move! No, help! Help me! Oyinda, look at me. Oyinda. Ah, good look at me. Take money. Oyinda. Let tonight be my country. To be faithful, yes, honest to serve Nigeria with all my strength to defend our and our boat, our honor. Lord, save me. Three six one five. I am crying for it now. Three six one five. Hundred dollars going. six one five olódejọlá sukori ẹ̀ẹ́dẹ́gbẹ́ fáìtà six one five olódejọlá sukori six two one five I will not stop I will get them all I will apprehend them I fight for Nigeria three six two one five. listen and listen good all of it tí máa sọ pé inú mi dùn irọ́ ni mo pa i felt sad because àwọn ọ̀gá ń complain láti òkè nǹkan tó bá yẹ fún wọn complain èmi kò ní jẹ́ kí ọkàn yín balẹ̀ mi ní fún yín sinmi because wọ́n ti gbogbo wa ti gbaṣẹ́ ni agbaṣẹ́ ti ọkàn tọkàn yìí pé a ń láti tún léde wa ṣe àdé ń láti dáàbò bàrà rẹ̀ wọ́n ń pè ní federal àdáàbò bàrà rẹ̀ àwọn èèyàn ń complain àwọn ọmọ ọ̀tá ń da ìlú bó ṣe wù wọ́n àwọn olè náà jalè ọkàn rìn kiri freely kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ what is going on ẹ̀yin ló dẹ̀ mọ̀ pé láàrin gbogbo state division wa ló ń ṣe dára tó dẹ̀ fún credit ẹ kàn fún ẹ relax ẹ ṣe ibi iṣẹ́ what is going on i'm not happy. láìsí gòdògòdò gbogbo alamọ̀ yìí pé ó ti escape the prison yard mo dẹ̀ gbọ́ nínú findings mi pé àwọn girls mẹ́rin ló wá rescue rẹ̀. Hmm àdèjókòó tẹ́tẹ́ rẹ̀. another news again tí mo is not new to everybody gbogbo ilẹ̀ ti gbọ́ ASP Ọ̀dádẹ̀jọ wọ́n ti pa ìyàwó àtọmọ ẹ̀ lánàá adẹ̀gbọ́ pé láìsí gòdògòdò pẹ̀lú àwọn squad ẹ̀ àtàwọn girls tó ń kó kiri ló ṣiṣẹ́ yẹn ẹ dẹ̀ mọ̀ pé tí ọlọ́pàá bá ń ṣiṣẹ́ àbí agbófinró bá ń ṣiṣẹ́ tí ọwọ́ ò bá tí ì tẹ olè àbí àwọn tó ń da ìlú rú bíi pé àṣe nǹkan tá à ń ṣe ni adé láti mú kó padà sínú prison yard yẹn padà so mo ní the idea everybody tàdé láti share. so kí ni suggestion yìí anybody with any opinion. hello. sit down. yes. nǹkan tí mo notice nípa wọn ammunition táwọn pípín yìí lò owó ẹbí jì tú wa lọ ó dẹ̀ wà very powerful tẹ bá lè bá bàbá ẹjì sọ̀rọ̀ kán fún wa ní more ammunition láti attack àwọn pípín yìí mo mọ̀ corporation wa máa wà successful nǹkan tẹ̀mí nìyẹn. Oh, good idea. But yẹn in three days to this time, yẹn was wa solved. Any obi now, you welcome. Sit down. Nǹkan tí èmi fẹ́ suggest ni mo notice pé gbogbo ìgbà tá a bá ti fẹ́ lọ attack àwọn people yìí, a máa miss wọn, a kì í rí wọn mú. Mo rò pé loopholes ti wà mà. Ó jọ pé ní tèmi o, ìpínyàn kan wà láàrin wa tó ń fún wọn lọ́wọ́ if not a máa ti ṣe é mú ọ̀pọ̀ aláda tó bá fi máa débẹ̀ a máa rán ìṣá ni èmi kàn suggest pé bẹ́ẹ̀ kẹ́ select èèyàn kan àbí méjì kẹ́jẹ́ ká mọ àwọn tó fẹ́ face àwọn pípé kó má jẹ́ gbogbo wa. Hmm. good idea mo support idea torí pèmí náà wò pé tí a bá na fẹ́ lọ mú àwọn ọ̀daràn yìí ká tó débẹ̀ wọ́n máa ti escape. a máa ṣe sit down. èmi ò báyà idea tí eh, inspector Bọ́lájí sọ yẹn because tabatapa fẹ́ select àwọn officers láti máa jáde what are the other officers is it not the same task ní gbogbo wájọ gbà ni. yes sir don't stay down to me ma mo support nǹkan inspector Bolaji sọ because àwọn ipò yìí mo notice pé ìjọba lọ sí operation àfihàn àwọn pípò yìí mọ́ ó dàbí pé èrò ni àwọn pípò yìí tó gbé lórí omi onílù ọwọ́ àfàlẹ̀ kò sí wàhálà mo appreciate everybody mo dẹ̀ gbọ́ idea yín màá work on it um, inspector abulo inspector Shinedu. yes ma inspector Lekan yes ma inspector Garba yes. inspector Joleke and inspector Fẹ́yìn ẹ̀yin méjèèjì kẹ́mi ṣọ̀pẹ́ rí lock lọ́fíìsì one hour to this time very compulsory. because ó ní àwọn information kan tí mo fẹ́ fún ní gbogbo divisions ní state pátápátá láti hold meeting lórí yín bá ṣe máa mú within seven days èyí tó jájú ń bẹ̀ ni wípé ẹ ní láti fi òtẹ́ yìí sílẹ̀. inspector Felix nǹkan tẹ́ ẹ̀ tẹ́lẹ̀ sọ fún wa ni wípé ká kúrò ní environment exactly. all right bọ ìbéèrè kan lèmi fẹ́ béèrè ìbéèrè yẹn lè ti in fact ó jẹ́ kí n máa para gan inú bí mi gan seriously kí ló ṣẹlẹ̀ lórí àwọn ammunition ta ọ̀dà láti jọjọ́ ètò ti deliver náà kí ló happen gan ah èyí náà ṣàgbọ́n nǹkan tẹ̀ sọ̀kalẹ̀ ẹ̀ sìn ẹni pé life wa ó wà at risk so i need ammunition láti lè jẹ́ ká wá ká lè fi ṣe kíni ká lè fi dèrà ká lè fi wà kánpẹ́ ní time náà mo dẹ̀ gbọ́ information sí pé ó yẹ ká ti gbà láti bí three days ago kí ló ṣẹlẹ̀ lórí ẹ̀ náà àárí kankan. bàbá má wọrí nípa yẹn mo ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ alẹ́ ìsàrọ̀là ìyẹn máa tó yín lọ́wọ́. Ah, tí wàá la gba yẹn. Felix ó kí n bá àwọn èèyàn sọ̀rọ̀ ni ó ṣe jẹ́ wípé jẹ́jẹ́ wa la máa jókòó wa tẹ́ máa ń tọ́ wa ní ò dá mi lóhùn because kí la tún ṣe fún yín sìn tẹ́ gbá research ń pa wa tẹ́ tún wá wa kiri tẹ́ ń wá bi ta wa ṣé ìtàpánu yóò ti tó ni no ṣé kó ìtó ni ìwọ náà gbọ́ nǹkan tó sọ ń sìn àwọn náà tún wá wa ń sìn o tá a bá tún bẹ̀rẹ̀ sí ń pa yín wọ́n á máa pariwo àjẹ́ wo máa fẹ́ kó bá mi sọ fún un this time around kò sí ṣeréṣeré o a máa pa yín gan-an ni especially èmi mo máa take a personal gan máa pa yín máa pa anybody tá a bá tún try láti lọ cause part wa lásán ẹ wò ẹ ní dúró. ṣe rí níbi tọrọ dé mi ò kí ẹ mi ò kí ẹ̀kíjà foníjàlẹ̀ kò gbálapẹ̀ pẹ̀lú jù ní èèyàn kan máa cross lane wa yẹn kò jọ. sẹ́tẹ̀rì gbogbo ilé tá a sọ yẹn òun ló kéré jù àwọn oníbàǹkókò kan bí ó ṣe yíyẹ ọmọ ogun rẹ̀ ní lọ́sọ̀gùn kó má padà wá sílé sẹ́rí gbogbo wọn wọ́ wa kiri wọ́n ṣe mítìn yẹn kékeré nìyẹn tí a bá ti gba anulation sí wa ní ọ̀la ẹ gbà pé àwa ká dúró tí wọ́n lọ́rùn tó bá jẹ́ tagbára mi wọ́n bá wa nílé tó bá jẹ́ ti ká yìnbọn ni ọmọ náà jẹ́ sí wa tó bá wa jẹ́ ti ogun ẹ̀yìn náà máa tọ́ wa nǹkan tí mo mọ̀ wà very important sí wa ò ní information ti inspector Felix máa ń fún wa kó ṣe kí ni kó jára mọ́ iṣẹ́ yẹn ní ṣíṣe gidi gan kó má mú ṣeré kó dé má mú lérè any day any time tó bá ti di kan plan kankan jẹ́ ká tètè gbọ́ àwa náà lè tètè mọ movement bá ti máa rìn ní wa tó bá wá jẹ́ ti owó tí a sọ fún ẹ lówó yóò bá tó ẹ láti lè jára mọ́sẹ̀ dáadáa sọ fún wa a máa dọ́gbọ̀ owó yẹn. kò sí ṣòro lórí yẹn má wọrí nǹkan tèmi kàn ní wá fún un gbọ́ nìyẹn jẹ́ kí n tètè máa lọ ó ti yẹ. àgbàdo ẹ̀yìn tó a ní ìdí irinṣẹ́ o. pọ̀pọ̀ yẹn ni òwò tó lọ pẹ̀lú àwọn ladies yẹn. ta ni. o bẹ̀rẹ̀ nìyẹn wàá ṣe bẹ́ẹ̀ ni pé òun mọ̀kan tó ń lọ nílùú ibù ni gòdògòdò láìsí gòdògòdò international criminal tí wọ́n sọ nínú news tán publish story ẹ̀ jáde tán ní eh. àwọn ọlọ́pàá wá. ó dẹ̀ ṣọ́ pé àwọn guys yẹn lórí yẹn. mo wàá ṣọ́ pé kí ni ẹni tó kẹ́ mo ní picture lórí fóònù ọkọ lélẹ̀ ṣé ọkọ lélẹ̀ ọmọ yẹmi kí ni titi ẹ pẹ̀lú àwọn guys yẹn ó yá fi titi ẹ ṣe titi ẹ. màá gbọ́ question tó ń bí mi kí ni tèmi pẹ̀lú ẹni tí mo rí wọn lẹ́ni tó bá rí ó ní gift tíjọba máa present fún ó sọ pé kí ni ti tèmi pẹ̀lú títí tiẹ̀ àbí. ṣé torí gift yẹn ló fi fẹ́ lọ fi àwọn criminal fáwọn ọlọ́pàá kí ni titi ẹ. obìnrin yẹn bẹ̀rẹ̀ ní ẹja rẹ̀ ìfà ló wọlé tọ̀ wá yìí èmi ni mo rí. criminal. kúkú ṣerú kí ni wọ́n kò lè ṣe láyé tí mo wá lójoojúmọ́. ẹ jọ ọkùnrin kan ni wọ́n lọ síbi báyìí pẹ̀lú àwọn sisters wọn as in wọ́n dé láti abroad so wọ́n wá ní hotel ní àwọn lodge sí. ok tóbi. ma. ń gbọ́ àwọn ọlọ́jà àzùlá ní tán dé láti abroad. Ah, mo mọ àwọn ìbọn tó dé láti abroad o but nǹkan tí mo kàn rí pé kó má lọ jẹ́ àwọn brother tó jáde pẹ̀lú àwọn sister mẹ́rin. ok àwọn náà ló máa jẹ́ torí wọ́n ti wà pẹ̀lú wa mi báyìí fún bíi a month bọ̀ ó wá yẹ kẹ́ pé nọ́mbà àwọn kẹ́ tó máa bọ̀. àwọn kọ̀ ó sọ fún àwọn ọlọ́dẹ̀ ní ibi báyìí láwọn lọ sí pé kí n rí àwọn. but ìgbà tí màá fi get closer to this place mò ń try nọ́mbà àwọn nọ́mbà àwọn ọ̀dẹ̀ lọ mọ́ n dẹ̀ mọ reason. èyí akẹ́dẹ̀ máa wò wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde báyìí ni tó bá jẹ́ wá fast ni ẹ̀ bá pàdé wọn. ẹ ó ṣe jáde ń sìn oh. ẹ jọ bíi táìmù ni ẹlẹ́jàpọ̀ wọn yọ máa padà sóòtẹ̀. ah mi lè sọ but wọn ò ní pẹ́ dé. ok bóyá màá hang around màá fi dúró dé wọn because ó wà very important kí n rí wọn lé mi torí mo fẹ́ jẹ́ padà sí school láàárọ̀ lánàá. ok so about uh, step by mind ẹ lè lọ sí bá àwọn abẹ́rẹ́ ẹ lọ jókòó síbẹ̀ bẹ́ẹ̀ wà fifty fún wọn. Ah, ọ̀rọ̀ ẹ ṣe. àyè ìjọ òṣèlú ayé mi bàbá. ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn mo try láti lọ confam ní reception wọ́n jẹ́ kó yẹ kó ìgbà yẹn bọ̀bọ̀ yẹn gbé ibà ló stay sí. yẹmi kí ni titi ẹ nínú ọ̀rọ̀ wọn. kí ni titi mi pẹ̀lú ọ̀rọ̀ ẹbí ti bá o obìnrin ẹ dé o ẹ dé o jọtọ Ọlọ́run ilẹ̀kùn ọlàmí lọ́lọ́run ti ṣí fún mi yẹ yìí o máa kó tì mú mi jọtọ Ọlọ́run obìnrin ẹ gbé wa láyé dé o wọn máa lọ sílé. ṣé bí wọn lọ ṣáà gbé mi lélò dẹ ní kí n máa bọ̀ ń bíbí ó dẹ pa fún ọmọ mi lára kí ló dé báyìí yẹmi. ìgbà tó wá wà nílé ńkọ́ ṣé tó bẹ yẹmi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 Adam. Sure. Oh. Yes, ma'am. Have a seat. Thank you, ma'am. You're welcome. Shut up, Yellow. I'll go for now. Hello. Um, madam, wọ́n ní um, mo ní information pé like gbúdọ̀ láìsí gòdògòdò sí division one mi. Then, man to jókòó ìgbọ̀n ni wá have money information pé òun mọ ibi tó wà, òun dẹ̀ mo bá ṣe lè gẹ̀ẹ́kọ̀. Good, splendid, thank you. Eh, madam, Why have I not been invited? I was expecting uh, um, that you will uh, am I inviting me? Why? Uh, because èmi nìkan èmi nìkan ni Nigeria police officer to ever move, I mú láìsí gòdògòdò ever. Ẹ Yes, you are not fit. I am I am very fit. I am a trained police officer. I am fit man. You are not fit. Àwọn gangan sọ. So díẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti láìsí gbòdògbòdò orí tó ti fi emotional attachment sí. there is no emotional attachment to anything though she he killed my wife and my my, my boy but mo mo mo fit i i can apprehend mo mo bó ṣe ń tọ̀ mo mo bó ṣe ń jẹun i i said you are not fit. orí kò tí wọ́n ní gbogbo ojú ẹ̀ kò tí ó tí wọ́n ní gbogbo ara ẹ̀. i am fit nǹkan kan ò ṣe mí mo lè mu mo mọ̀ Thank you, ma. Uh, permission to follow up, ma. Granted. Thank you. Inspector Felix. Yes, ma. Iwo, Inspector Bolaji and Inspector Awilo and the other inspector kìí ṣàmì ìṣọ̀pẹ̀ ẹ pé Kwa kẹ wá boys lo, síbi o tí màá ní sọ. So kẹ́mi ṣe pé ẹ sì kí ọ̀bẹ yẹn kó dẹ̀ wà under surveillance ṣùgbọ́n. ẹ sàn ẹ jọ ṣé mi lè máa lọ. ẹ má ti lọ ẹ má ṣe bíbọ̀ kan fún mi. kẹ́mi sọ pé láti sìn yìí kẹ́ má lọ sí ẹni ìwé kẹ́ farapamọ́ kí a fi yanjú kéèsì tó wà wájú wa lórí láìsí gòdògòdò tá a bá ti mú tán ẹni free movement. Anybody tó bá dẹ̀ pè é lórí aago àbí tó bá fẹ́ gbọ́ one or two things lẹ́ni lórí information ẹ má lọ o kẹ́mi sọ pé pè mí first before you go. ẹ ṣé gan thank you very much. gòdògòdò gòdògòdò àbá ibùlẹ̀ wà á sìn. àwa ń tà. ẹ ò bẹ ta ẹ dúró síbi tẹ wà yẹn o because bẹ́ẹ̀ ṣe máa jáde ní hòtẹ́ẹ̀lì láàárọ̀ yìí ó ní olórí burúkú somebody kan tó rí yín bẹ́ẹ̀ ṣe ń jáde ó dẹ̀ wọnú reception lọ ó lọ gba information pa yín bó dẹ̀ ṣe kúrò báyìí ọ̀dọ̀ wa ló wá straight ó wá deliver àwọn information yẹn fún ọ̀gá ọ̀gá dẹ̀ ti ní ká pack ammunition sí ká máa bọ̀ ká wá bust yín mọ́ ibẹ̀ yẹn. so nǹkan tó ń sọ fún mi sí ni pé a nílè dínú tẹ́ gbogbo ìwọ tó wà mí nǹkan. mo fẹ́ ru ilé iná jàre ọ̀rọ̀ èrò lásán sìn ni tẹ bá wá padà síbẹ̀ yẹn kò síbẹ̀ ṣe máa escape o ẹ lè escape rárá o ìyẹn ló jẹ́ kí n ní kí n sáré wá pọn information yìí ó ti yẹ ń sìn wo màá máa pè é létà bó bá ṣe jẹ́. o ṣe ẹ máa pè é létà o gbọ́. bá kí ló ṣẹlẹ̀. wàhálà ti wà o. àbẹ̀tì àbò. inspector felix ló pè mí sí ó jẹ́ kí n mọ ìpè ká tó jáde ló tẹ́ ẹ láàárọ̀ bọ̀bọ̀ kan ti káfíńsì wa how come. wọ́n sọ fún mi pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó rí wa ó wọnú reception lọ ó dẹ̀ lọ sí findings nípa wa àwọn yẹn ò dẹ̀ mọ̀ mo tún jábọ̀ fún now mo ní wàá kúrò nínú iṣẹ́ ó gba police station lọ ó lọ ta information wa fún ọlọ́pàá ó wá ń jẹ́ kí n mọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀gá àwọn ti gbọ́rọ̀ yìí ó ti pe everybody kan gádàjọ wípé kan wá sí òtẹ́ yẹn kàn lọ guide gbogbo bẹ̀ kàn dẹ̀ bá mú wa láàyè ó ń jẹ́ kí n mọ̀ pé two minutes péré ló kù káwọn tó jáde kúrò nínú station pé tí ò bá jẹ́ yẹn ni bọ̀bọ̀ yẹn ò ní bá òun information yẹn lẹ́sẹ̀ kí ni ó máa jẹ ní o pé tí ò bá jẹ́ pé òun wà ní toilet ni tí bọ̀bọ̀ yẹn fi wọnú station wa òun ní mọ̀ràn kan wọ́n kàn gbé wa wọn wá box wa mọ́bi ni now wọ́n ní àlè wọ inú tẹ̀yìn mọ́ wípé wọ́n ti wà lójú ọ̀nà báyìí láti wá box wa mọ́bẹ̀ kí la bá sí pé àníyàn ìlọsọ̀tẹ̀ yìí ló àwọn ìbọn wà bẹ́ẹ̀ gbogbo àwọn ìbọn pátápátá inú òtẹ́ọ̀ yẹn ló wà. ojú kí ló ń pè lẹ́nu nínú ẹ̀mí àti ẹ̀rù ìwúlò are very important jù. tí ẹ̀mí bá wà gbogbo ẹ̀rù tó wà ń bẹ̀ yẹn a máa ṣe tójú bẹ́ẹ̀ lọ́nà ẹ má yẹ ká fẹ́ jà o nítorí kó mi má lọ tẹ̀yìn òun ní kí lè ń sọ̀rọ̀ àmì lọ international passport mi wà ń bẹ̀ yẹn nǹkan lè fílẹ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n fẹ́ travel nǹkan ah, ẹ wá a máa padà lọ sóòtẹ́ ọ̀yẹn o. a nílé padà lọ síbẹ̀ mọ́ a máa find solution lórí ọ̀rọ̀ passport yẹn ok tí passport yẹn tó bá mú jáde tó bá sọnù mọ́ ẹ lọ́wọ́ kí ló fẹ́ ṣe wàá rí ní ìmí yìí náà a máa rí ní ìmí o ẹ má yẹ ká fi sórí òrùlé sùn. Hmm? gbòdògbòdò ẹ̀wò owó ti ń sún èmi o kí ló dé gan àní lè jẹun gbà tó bá wù wá àní lè jáde gbà tó bá wù àní lè wọlé gbà tó bá wù kí ló dé à ó ti sún èmi o. rebete kí ló ṣẹlẹ̀ bọ̀rọ̀ yín ladies jẹ́ kó yé mi pé ikú wa ti dàjọ́ kú àwẹ̀ wa dẹ̀ ti dàjọ́ gbà ìgbà mélòó ló kù ká parí operation tá a fẹ́ ṣe a máa wà òkè. bàbá. dápálì ìjà rẹ̀. má jẹ́ kí n parọ́ fún ẹ mi ò happy at all. náà sọ mọ nǹkan tí ojú wa rí láti ibi tí a ti kó kúrò má bọ̀ síbi gbogbo àwọn ladies mi mo kàn kọ́ra mi because wọn ò fi wọn ò lè jáde wọn ò lè rìn tí kò dẹ̀ ń rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ so ọmọ kékeré ọmọ kékeré kan ó dẹ̀ máa tẹ́tí láìbù wa ó dẹ̀ máa wà lórílẹ̀ àlàyé nǹkan kò ní ṣe kò ní kú kò ní hù àdàwà fi sílẹ̀ bẹ́ẹ̀ kò lè possible. now nǹkan tí mo fẹ́ kọ́ lọ sọ fún mi ń sìn lélẹ̀ olórí burúkú somebody yẹn mo fẹ́ kó get ẹ̀ down fún mi láàrin twenty four hours kò jù bẹ́ẹ̀ lọ. ìyá ò ṣe problem màá mọ bí mo ṣe máa track ẹ̀ down and I will let you know the meeting point. tó bá máa rí meeting point mo fẹ́ kó keep it to wá safe because of movement gbogbo wa ó yẹ kó yé. ó mọ̀ mi lánàá kó don't worry I will do it. ẹ káàsán mà ẹ yẹ mí ni mà tó mú information gòdògòdò wá sọ́fíìsì yín bẹ́ẹ̀ ni mà no no no no at all kò sẹ́ni problem ma ẹ bẹ̀ tí nǹkan kan ló kàn ṣẹlẹ̀ ẹ inspector Felix tó wà lọ́dọ̀ yín lọ́jọ́ tí mo report ọ̀rọ̀ gòdògòdò fún yín yẹn àwọn náà kọ̀ mí sí yìí nípa àwọn fẹ́ wádìí àwọn kankan wò lẹ́nu mi kí n rí àwọn lọ́la ní number five Oyenuga street kò sọ fẹ́ ẹ eh, bẹ́ẹ̀ ni wọ́n níbi two pm Ah, reason tí mo ṣe wò pé kí n kọ́ yín náà nìyẹn because ẹ ti wọ́n mi pé mi gbọ́dọ̀ bá any other person láti discuss ọ̀rọ̀ ẹ okay ma ẹ eh, alright ma okay ẹ ṣe ma alright ẹ uh, eh, mama expect to call you. alright ma kí ni màá ṣòro mo lè sọ yẹn ló dà. Mrs. ṣó mọ̀ pé máàlù tó wá fún wa ní information lórí gòdògòdò bá mi sọ̀rọ̀ láìpẹ́ sìn ó sọ fún mi pé kó wá rí òun kò dẹ̀ mí ìkẹ́ ọ̀fíṣálì ó ló ní kó wá pàdé òun ní nọ́mbà five oyinúgà street ní kòsọ̀fẹ́ ṣó sọ fún ẹ àbí wọ́n wà bẹ́ẹ̀. lọ́tà tó ọmọ láti gbàdá ti lọ síbẹ̀ yẹn bíi ẹ̀mẹ́ta táà ti rí bọ̀bọ̀ yẹn a rẹ̀ gbọ́ ẹni information àpadà lọ síbẹ̀ mọ́. Uh, but bí táàmù wo ni ẹ̀yìn ẹ̀yìn kí ìsọ̀tọ́fẹ́ ní ó ní kó wá rọrùn bíi two o'clock lọ́la. ní two pm. Mm-hmm. number five oyenu gas street kò ṣọfẹ. ajẹ́ kò lọ. Hmm? kò lọ. yes ma. lè máa kúkú ṣerú kí ni wọ́n fò lè ṣe láyé. submission ti wa fún agbófinró wípé ká wa pàrọ̀ dànù. kọjá akúṣegin akúṣì tàbí làwọn mọ ní ọ̀la làwọn mú ọ ìwádìí bìlí pé o lè wà lórí àlàyé kò máa gbáyé yàrá yẹn máa kú dànù. asakasa. ilé yẹn ṣàkóso wọ́n fọ́ ya sàkà lọ́wọ́. àwọn ọ̀dọ́ yọ ojú. kí ló jẹ́ màá tẹ̀. ojú ọ̀pọ̀ lọ́rọ̀. ìjọba fọ́dà ló gbára ẹ̀ máa fọ́dà ló. ilẹ̀ pẹ̀pẹ̀. èmi ò sọ fún yín pé láàrin wa ọ̀dàlẹ̀ kan wà láàrin wa ṣó tán sìn ṣẹ́rí ó jáyé sìn ṣó tán ṣẹ́rí ó yá tẹ̀lé lè ah ọmọ tó fún wa ní lè lè òun ni inspector Felix betrayer ni inspector Felix isa aṣóhun lọ ló tẹ̀ tó wà láàrin wa láti jọ yìí. inspector Kúnlé yẹn sàn kan fún mi gòdògòdò kó má bìlí pé òun ti escape o tájẹ́ bá kógun ọdún ẹ̀ràn ọ̀gbun ló máa ṣe mo ṣe ń sọ yẹn fún yín ni. hello ma. ṣan ma eh, yes ma àti gan gbogbo wọn dáhùn ma bẹ́ẹ̀ ni ma ẹ eh, eh, yà bó tiẹ̀ jẹ́ pé Godo. ó escape mọ́ wa lọ́wọ́ ma ẹ ó escape ó escape ma yes ma àmọ́ nǹkan kan ló wá fọ́nì sí wọn bíbá yìí ma ah, bá a ṣe ṣí ojú àwọn dead body yẹn ma a inspector Felix nínú wọn bẹ́ẹ̀ ma yes ma Okay, ma Okay, ma yes ma ẹ̀yin guys madam ni wọ́n ń gbé patrol bọ̀ ń sìn máa kó gbọ́n sínú mọ́tò ó ti yé. àhùn ẹ̀ àhùn ìyá ẹ̀ àhùn àhùn àhùn ewúrẹ́ máa bójú ẹ̀yìn. kí ló fẹ́ kún kí ló fẹ́ kún tètè sókè. kò kí n ṣe torí tẹnu ṣe jáde lọ síbi tí mo lọ àbí ṣe ìlú tàwa yìí sam anybody rí mo dẹ̀ tún jáde lọ pé at least a lè rí hòtẹ́ẹ̀ tó máa sìkí ẹ̀ wá tá a máa sá pamọ́ sí o tún wá ń ké. Alice. Yeah mi mọ̀ pé tó jẹ́ ni mo jókòó mi máa ń jẹ̀bi ẹjọ́ o ìwọ náà wò mí bóbi tí mo wà ilé àkókò mi lè jáde síta mi lè gbé ìgbé ayé tó wù mí wá ní kí n má sọ. Desiree mo ní ẹnikẹ́ni tí ò bá mọ̀ tí ẹgbẹ́ ti là á sáré kò ní tí ò bá dẹ̀ ti débi tí yẹn lọ yóò kí dúró mo mọ nǹkan tó ń ṣe náà mo fẹ́ kọ́ nínú ojú ẹ̀ nù. Ìwọ bọ̀bọ̀ ládẹjọ́ yìí ń gbìyànjú láti sún ọjọ́ àbú ẹ̀ síwájú pé kí má bàa pa ẹ́ lójijì ó dẹ̀ fi ẹ̀sìn ààrẹ wá níwá síbi tí kò ti máa pa ẹ́. wọ́n mi ọjọ́ kú ẹ̀ tó ń sún síwájú látijọ́ yìí ìlànà ọjọ́ kú ẹ̀ pé. èèwọ̀ ìgbà la máa ń pa ẹnì kan kì í pawó. mo fẹ́ kó mọ̀ pé mo kọjá ẹ̀ tó gorí afárá tó ń rẹ́bọ̀ sómi. mo kọjá èèyàn tó ń tẹ̀lẹ̀ tó ń wọlé lọ́yẹ̀. èmi kọjá ẹni tí èèyàn lè máa fi kó bọ́wọ́ yín. kódà pa ń dàrú. sọ́ọ́ni ẹ̀ dọ̀ ọ́ lè ní mi ẹ̀mí ni láìsí gòdògòdò ẹ bọ́dá ti parí tí kò fọwọ́ kọ́ nìyàn. wá èmi ni kó lè onílé tó nílé ògbọ́dọ̀ pé. èmi ni mo wọnú ọdún tí mo kọ́ gbogbo mẹ́jà tó lọ́dún ògbọ́dọ̀ fáwọn tí mo bá tẹ̀ wá kọ́ gbogbo ayé kí ni ìjọba láti fi ṣe wá ọ̀rẹ́ rẹ̀ jọ kí ni tó jẹ́ tó fi sẹ́nu gbẹ̀ndùsọ́rọ̀ jẹ́ ta ni onílù tí ń lùlù fúnra mi yẹn tí fi ń jó létí odò tí ń ṣe bí òkòtò. o fẹ́ mọ̀ ọ́. <laughs> ẹ relax put down your guns. ẹ kó bọ̀ wálẹ̀ relax. olódùmarè ọba tó dá ayé pẹ̀lú ọ̀run òǹlò lílù mi àkọ́kọ́. òfin orílẹ̀-èdè Federal Republic of Nigeria tó sọ mí di agbófinró olóṣù kejì àwọn ìyá mi tí wọ́n fi ìdí agbára rẹ̀ hàn mí àwọn lẹ́lẹ́kẹta. ayé ASP ọlọ́dẹ̀jọ ọlọ́sùnkànmí three two six five one agbófinró ni mí. àṣọ ẹ̀ sà. mo mọ̀ fún mo dẹ̀ mo gbè ta ni aláragbó àti pé ni aláragbó ń gbàgbé igbó ni aláragbó ń gbé aláragbó bẹ́ẹ̀ ni kọ̀kọ́ gbé torí aláragbó òun nìkan ṣoṣo ni. kọ́jọ́ balùwẹ̀ ńkọ́ kò tún balùwẹ̀ ò gbọ́dọ̀ gbọ́mọ agùntàn tó gún bá wá jáde lájàjù kí ni orúkọ tí à ń gbẹ̀rù ogun bẹ́ẹ̀. oògùn ọmọ jàmọ́ máa wà yìí ogún burú ẹ̀ṣọ́ òdèlé pé ogún burú ẹ̀ṣọ́ òpèrè àwọn olórúkọ ẹ̀rìndí sulé ẹ̀rìndí sòde ẹ̀rìndí tó kù sókè èèpẹ̀ ogun ló fi mọ́ làkàlàkà fẹ́mi ẹ̀sán lè gbọ̀ ó no no no no at ease. tí mo bá ta máa hé mo ta mo hé ó yà jùlẹ̀ irọ́ ni mi ò ní jùlẹ̀ má tọ̀ mí look at me in the eyes ẹran tí ọkà bá fẹnu sọ ẹnu ọkà ló máa ń kú sí. ó mọ nǹkan tó wà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ náà ni. oògùn abẹ́nú gbòǹgbò òun ló mú dání látẹ̀yìn ìlọ ó ní agbára burúkú tó jẹ́ wípé kódà bó ṣe wà lọ́wọ́ ẹ̀yìn ó ti di egbé bó ṣe wà lọ́wọ́ ẹ̀yìn tó o bá ti lè gbé mi tó bá ti papọ̀ mọ́ ẹ̀jẹ̀ má sùn mọ́ ibikíbi tí ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ bá wà torí pé kí ni ìbànújẹ́ náà ni ìdùnnú ẹ̀ ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ la fi ṣe òun náà sì tún ni èèwọ̀ ẹ̀ mo fi elédùn àbẹ̀ gbọ́ ìkìlọ̀ o abẹ́ ẹ lára mu ò ní sórí burúkú o. Ah! killed my innocent son. You killed my wife. Yes! I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. Shasta, control yourself. I, I'm sorry. go, go. The suspect has been apprehended. Yes. That's Sisi Godogodo. Ẹjọ́ ẹ fún mi lómi. Ó gbẹ́ gbẹ́ mi. Dákẹ́jọ́, tí wọ́n bá pẹ́ síta fún interview onímọ̀ kò fẹ́ mú mi. Àìjùmọ̀ ah, yẹn, ṣé kó má mọ̀ mí ni? Dàmí lọ, ṣé kó má mọ̀ mí ni? Ẹ fún lómi o. Wà, ìwọ láàánú ni. Ìbóbìnrin bí ẹgbẹ́ ni officer calm down láìsí ọmọ fún yín lómi sìn ṣebí kí wà á ti ìyàwó ẹ̀kẹ́ tí mú mi ni màá ní kán gẹ̀ẹ́tì omi fún yín sìn bọ́jọ́ bá mi dá àwọn jọ́nálìsì lóhùn náà. àgbà ìjà rẹ̀ ó dàgbé ọlọ́pọlọ ló máa ń sí ẹ náà nítorí pé kó yúnífọ́ọ̀mù wọ̀ àìmọye irú ẹ̀ tó ti balẹ̀ nítorí pé eré bẹ́dún lé ẹ̀dún dọ̀lẹ́ mi àfarabalẹ̀ o. Mr. Um, Gudugudu journalist ni wa a wá láti iléeṣẹ́ Adeshine TV station a kàn ní àwọn ìbéèrè kan tí a fẹ́ béèrè lọ́wọ́ yín ìyẹn ló gbé wa wá tá a fi ní kí wọ́n bá pè é síta ẹ jọ̀ọ́ a fẹ́ mọ nǹkan tó fà á tí ẹ fi yan iṣẹ́ adigunjalè láàyò ẹ tí ní fi ń dùn pé ẹ ń ṣe iṣẹ́ náà tẹ̀lé ní pride nínú ẹ̀ tí àwọn èèyàn dẹ̀ mọ̀ yín káàkiri pé iṣẹ́ adigunjalè lẹ́ ń ṣe ẹ jọ̀ọ́ kí ló gbé yín débẹ̀ kí ló fà á tẹ̀ fi ń ṣiṣẹ́ náà. ọ̀dọ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́nu ẹ lọ sí mi ló fẹ́ mọ̀ yẹn wáyé. dá wọn lóhùn béèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ kó jẹ́ kó bá tiwọn lọ. Ah. ó dàbí gẹ́gẹ́ o ti ń sinmi sá ó dàbí kó ti ń yàwó rẹ̀ ilé fẹ́ sè. gòdògòdò kò mọ ọba ẹ ló ṣe ń fi ọba ẹ ṣeré bá mi dá àwọn ẹni lóhùn ká lè tètè ṣe tán. ọlá ẹ ló jẹ o ọlọ́run ọba ń gbọ́ mi ní sọ́á. ẹ kí lẹ bèrè. Ah, ọ̀gbẹ́ni Láìsí Gòdògòdò ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ fún wa ṣé ìyàwó yín ti ń jalè tẹ́lẹ̀ ni àbẹ́yìn lẹ́kọ́ wọn ṣe olè jíjà. irú ọ̀rọ̀ wo nìyẹn sọ̀rọ̀ lè lójú ẹ̀ ni àbá kọlù sí lórí níbo ló ti rọ́ lè gan-an ah, ṣe wá fẹ́ ẹ fẹ́ máa mú mi ṣeré ń bí ni àbí kí ni ìdúró eléyìí náà. ẹ má bínú Mr. Gòdògòdò ọ̀gá wa béèrè question kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan but response ẹ̀ fún ọ kò really wà okay wọ́n ní kí ló fà á tẹ́ fi ń jalè. ẹ a fẹ́ mọ nǹkan tí ó fà á tí ẹ fi yan iṣẹ́ adigunjalè gangan láàyò tí inú yín dẹ̀ ń dùn ẹ fi take pride nínú iṣẹ́ adigunjalè. ọ̀rọ̀ tó béèrè yẹn ọ̀rọ̀ tó ń gbọ́ mi lójú mi ni nítorí pé mi ṣe wà yìí ọmọ jẹ́jẹ́ ni mi láti lẹ̀ láti pàtó mo ti ń bá gbèsè ayé mi bọ̀ àmọ́ láti pàṣẹ àwọn politician tí mò ń tẹ̀lé wọn ló sún mi débi tí mo wà yìí lénìí. my honourables a ṣàṣeyege o gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọ̀la ni àṣekágbá political campaign tá a ti ń ṣe fúngbà díẹ̀ gẹ́gẹ́ bí ìkan lára àwọn woman leaders màá sọ wípé ẹ jẹ́ kí a fi gbogbo ọ̀la yẹn ká fi gbogbo might wa gbogbo ipá wa ní ká fi ṣe ọ̀la yẹn so that àwọn opponent wa nígbà tí wọ́n bá rí bá ṣe ṣe ní ọ̀la wọ́n lè mọ̀ wípé ọ̀kín òun ni ọba ẹyẹ. my honourables gẹ́gẹ́ bí àbá tèmi èmi ò bá ní pé àwa woman leaders zone kankan ká tètè dé ní aago mẹ́fà ìdájí ọ̀la so that a lè tètè prepare fún campaign ọ̀la sà. ẹ gbogbo àwọn ọkùnrin náà àwa náà ti ṣe méjì láàrin ara wa pé nǹkan láti mọ ọkọ tẹ́lẹ̀ ṣe the aim and objective fún ibi tẹ́ ẹ̀ ń lọ ibi tẹ́ ẹ̀ ń bọ̀ so èyí ló fa pé kébì náà fi wá sí meeting ẹ my honourable ibi tí mo fi ń pé ó kú dẹ̀ káàtó sí mi at least a máa há lọ́la àwọn gift bí ó ti wà intact. my honourable mo fẹ́ pe àkíyèsí yín sí nǹkan kan ẹ mọ̀ pé ṣàdéhùn wípé ẹ máa provide àwọn mọ́tò fún wa because the last time tá a ṣe campaign a short of cars a dẹ̀ ní fẹ́ kí ọ̀la ẹ̀ kó rí bí a fẹ́ kó gbà kó mọ̀ wípé ọ̀nàrẹ́bù títí òun ló ń ṣe kí ni òun ló ń ṣe bẹ́ẹ̀bẹ́. má jẹ́ kẹ́ mọ̀ ní ọ̀la yìí èmi ọ̀nàrẹ́bù títí lọ pẹ́ àìná mo máa jáde tán ó jẹ máa jáde fún mi hmm. ẹ fọkàn ara yín bàbá nìyẹn àmì ọ̀rọ̀ náà ló sì àbí ó màmá rere màmá kẹ̀ ọ̀pọ̀ mi máa ń ní bìlíìbù ní every time. wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ ti yín hmm. ṣẹ́rí campaign ọ̀la yẹn ní ẹ̀ tí ìwé kankan ẹ máa da ìdánmọ̀ yẹn jẹ́ kó dọ̀la. Hmm. ẹ ṣé o ẹ̀yin obìnrin lé o tó bá ti di ọ̀la mo ti pèsè gift sílẹ̀ fún gbogbo wa ṣe pé gbogbo àwọn tó ń bọ̀ lọ́la ó máa dùn ó máa lárinrin ó máa yẹ wá my honourable man. ẹ ṣé gan-an gbogbo ilé eléyìí tó tún jà jù nínú ẹ̀ òun ni ti Lásìsì wọ́n fẹ́ kí bá ń bèèrè lọ́wọ́ Lásìsì pé bóyá ó ti pín owó tá a gbé fún ó ti pín sí gbogbo ibi tó yẹ kó pín sí ní ìletò sí ìletò ẹ bá mi bèèrè lọ́wọ́ ẹ gbogbo ilé. ah my honourable mo fẹ́ kẹ́ fọkàn ara yín balẹ̀ sẹ́rí ọ̀la yẹn hmm, ọ̀la lẹ́ máa mọ̀ pé léèyàn kí n tó máa bọ̀ wá sí pàdé tí mo wá yìí gbogbo ènìyàn ni mo ti rìn ẹgbẹ́ aláta ẹgbẹ́ elépo àwọn onífọ̀gánáìsà ẹgbẹ́ oníṣu gbogbo ọ̀dọ́ wọn ni mo ti dé in fact nǹkan tó ń wú mi lórí ni pé kí n tó sọ̀rọ̀ báyìí wọ́n ti tẹ́wọ́ gbà wọ́n ní orin oríṣiríṣi tó ti dá fún yín lọ́la ọ̀la lẹ́ máa mọ̀ pé ẹ léèyàn ẹ fọkàn balẹ̀ ọ̀la ti yẹ yín náà. bẹ́ẹ̀ ti ẹ̀ dìbò ẹ̀ ti wọlé ní láti ṣe ẹ̀yìn láti ṣàgbàlagbà ẹ̀yìn láti ṣe báwo wá ṣe lọ́dún náà nìkọ́jú ẹ̀yìn láti ṣe. jíjáde tá a máa jáde lọ́la ó máa yẹ wá. ọ̀rọ̀ tí mò ń sọ òun ló délẹ̀ yìí torí tá a bá wí wọn ò ní já wí bá a sọ̀rọ̀ wọn ò ní já sọ wọ́n á máa ṣe bí pẹ́yìn wọn nìkan lọ́lọ́run bá wà ṣé irú àwa ló yẹ kí wọ́n disgrace níbi campaign lánàá ṣé irú wa ló yẹ kó disgrace wọ́n máa ṣe bí ẹni pé àwọn nìkan lọ́gbọ́n jọgbọ́n lọ torí mi ò rí irú ẹ̀ láyé mi. Ah, ah, wa ibi tó bá ń lọ ni kò lè wo làbàbà rìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ má wo làbàbà sọ̀rọ̀ tàmílétí aṣọ kí ló ṣẹlẹ̀ náà tí ẹ gbé gbogbo ẹnu ẹ dání tọ́lọ̀ bá jọ̀rọ̀ tí ò dẹ̀ bọ́ síta kó wá fèsì. ṣé tó pé jẹ́ ìpàṣẹ mi ni làṣìṣe fi wọ bíbí ṣé ni lọ́ọ́ ti mú yànmọ̀yàn ni àti wípé ṣé láti lọ sí kàmpéènì tó ń ti wàhálà ó ṣe ajé ìta wa lọ iná tí wàhálà dé wá ṣẹlẹ̀ ló ṣe máa wà máa ní problem kí ni problem ẹ. ìbéèrè. enough of all this bullshit ah báwo ni àgbáyé ṣe wá ń ṣòro bí èwe ah wá bí láti wá jà náà ah wá bí láti wá pètù sí honourable nínú ni ah èṣù wá ń ṣe báyìí tí ó ní ìrora rírà yìí sìn ṣé inú wọn máa dùn láti rí ṣe ń ṣe ah enough of gbogbo bẹ ṣe ń sọ tara yín yìí. ẹ̀yin la wá rí o lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní campaign ní àná fún settlement náà látòrí ẹ̀ wá fún mo wá ń fi ọlọ́run dá yín lójú mo dẹ̀ tún fi yín ní ọkàn balẹ̀ wípé kẹ́ má bófòyà kẹ́ má ṣojo ẹ̀yin lẹ máa dé ipò yìí kò sẹ́ni tó máa bá yín dùn kẹ́ fi ọkàn yín balẹ̀. ẹ ṣe gan-an ṣẹ́rí mo rí gbogbo akitiyan iṣẹ́ tó ṣe gbogbo iṣẹ́ tẹ́ ṣe pátápátá mo rí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ṣẹ́rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá ọwọ́ làtí sí yẹn ló ti wà o bẹ́ẹ̀ ni mo ti mọ ibi tó ti wá because gbogbo owó tá a kó fún wípé kó fi sẹ́tọ̀ àwọn boys kò fẹ́yàn kankan lówó nínú wọn ó ṣe ló kówó yẹn sápò ẹ̀ ó ṣe jẹ́ nìyẹn. my honourable ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀ọ̀rọ̀ ẹ jẹ́ aṣojú abẹ́ ń kó o ẹ jẹ́ àtọ́ ohun tó ṣẹlẹ̀ tá a mọ̀ bóyá àwọn gan gba rìtọ́ọ̀nù. Hmm. ṣọ́ọ̀rù ẹ̀ sí mi ni ṣọ́ọ̀rù ẹ̀ sí mi ni besides òwò ọ̀fàlẹ́ gbọ́ tó bá wọ́n níbọ̀ nílé fẹ́mi ẹ̀ sọ. ẹ jọ kí ló pariwo kí ló dé kí ló dé pariwo ẹ̀ ṣé gbogbo nǹkan sọ́nà ìbùn sọ lẹ́yìn ẹ̀ gbọ́ ni wọ́n ti sọ fún wa pé ká fi ọkàn ara wa balẹ̀ pé kò ní séwu lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá yìí èmi àtọ́nà ìbùn àìtí ìsun àìtí ìwò lórí ọ̀rọ̀ just to make sure there is peace and lọ from one meeting to another ni so kò sí ṣọ̀wá in house lóye ká tí wọ́n máa bára wa jà ẹjọ́ torí ọlọ́run ṣe rí unity tá ti fi ń bára wa lọ láti bẹ̀rẹ̀ mo fẹ́ ká continue pẹ̀lú so that there will be peace èmi dẹ̀ mo very sure pé at the end gbogbo wa máa dùn please ọ̀nà ìbò advice spoken your mind ma. yes thank you very much anyway má fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí wípé ẹ ṣe gan fún gbogbo akitiyan yín and again tó bá di ọ̀la ní twelve a máa ní mítì pẹ̀lú state chairman má dẹ̀ fẹ́ kẹ́ tètè dé kò sí african time o ẹ ṣe gan ni. àbá ní màmá o màmá o olúwa dá màmá sí fún wa màmá o màmá o màmá o. ẹjọ mr lasis la béèrè. mr lasis ṣé kò sí. àà ah, ah, kò sí nǹkankan. ẹ dẹ̀ ṣọ́ pé kò sí nǹkankan. kò sí nǹkankan kò fẹ́ rí wọn ni. fẹ́ rí lágọ̀ wa láti ṣe àwọn ìwádìí kan nípa wàhálà tó ṣẹlẹ̀ níbi campaign níjẹta lẹ́nu yìí ni tótọ́ nìkan tẹ́ sọ kò sí rọ́nú ẹ̀ pé ìjà wáyé níjọ́ náà a máa ò já o ó ti yẹ yín bóyá kẹ lọ sí other party kẹ lọ ṣèwádìí nǹkan tẹ́ fẹ́ bóyá máa gẹ̀ẹ́tẹ̀. Eh, ẹ mr lassis ṣẹ́rí tẹ̀ ń sọ yìí tẹ́ bá dàgọ̀ wa ẹ̀ lọ sọ mi ní fẹ́kẹ́ sọ nǹkan bí o kó má lọ go against you ní court of law tẹ́ bá dọ̀gbọ́n tẹ́ bá ní sọ ẹ̀ lọ sọ lọ́hùn so ẹ jẹ́ ká lọ ok ẹ fẹ́ kí n tẹ̀lé yín lọ kò sí wàhálà àtifá bá mi pèyàwó mi jẹ́ kó mọ̀ pé mo fẹ́ tẹ̀lé wọn lọ kò dẹ̀ sọ ohun tó ṣẹlẹ̀ fún wọn ẹni pẹ́ dé. ẹ̀gbọ́n mi ṣé ó fẹ́ máa tẹ̀lé wọn lọ ni. kò sí wàhálà ẹni tí ò bá jẹ gbèlè kó gbé nǹkan tán torí ẹ̀ wá nǹkan tí mo mọ̀ ń pa ẹni bọ́ta wọ ọjà àǹtí ẹ má bẹ̀rù. ṣèbí kákọ̀ fọ̀rọ̀ wà lẹ́nu láìpẹ́ máa padà báyìí कि वहीं पे हूँ kò sí much a wá nítorí wàhálà tó ṣẹlẹ̀ níbi campaign tí wọ́n ṣe níjẹta tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sọnù àwa náà dẹ̀ mọ̀ pé ẹ̀yin gẹ́gẹ́ bí honourable ẹ̀ wà aware of it. lóòótọ́ la lọ sí àdúgbò làkòsà níjẹta láti lọ campaign àmọ́ ń gbàtà débẹ̀ àwọn boys bẹ̀rẹ̀ sí ní pariwo ń fa wàhálà immediately mo dẹ̀ sọ fún àwọn tájọ lọ wípé ok ẹ jẹ́ ká kúrò níbí báyìí because ó dà pé wàhálà àwọn ọmọ yẹn ti fẹ́ pọ̀ jù ibi tí mo rí mọ nìyẹn. pàápàá jùlọ àwọn bọ́ìsì yẹn a ti gbowó fún wọn wọ́n ti yanjú pé kán yanjú gbogbo wàhálà pé kí wọ́n á dà ní pé bóyá à ń gúngò à ń gànbẹ̀ àṣé nǹkan tí a fẹ́ kó ṣẹlẹ̀ ló tún wá padà wá ṣẹlẹ̀ wọ́n rẹ́sìkì wá kó mẹ́rin. ẹ jọ̀ọ́ ọlọ́rìbù ìjẹ́ mọ́ ọ̀gbẹ́ni làṣìṣì lóòótọ́ mo mẹ́ni tó ń jẹ́ lásìsì ìkan náà àwọn boys tó máa ń wá sí ọ̀dọ̀ mi bíbá tó máa ń wá sílé mi tí máa ń fún lówó pàápàá jùlọ tá a bá fẹ́ ṣe campaign bẹ́ẹ̀ ni ó máa ń wá mo máa ń fún ní owó láti lọ fẹ́tọ̀ àwọn boys torí wàhálà. Ah, ìjẹ́ mọ̀ pé ọ̀gbẹ́ni làṣìṣì wà ní àkàtà wa báyìí báyìí ah, nígbà tí à ń tẹ ọ̀gbẹ́ni làṣìṣì nínú ló jẹ́ ká mọ̀ wípé ọ̀nà rebu títí lọ́pàá ìnáwó ló ràn wọ́n. torí àwọn ọ̀gá wa wọ́n ti sọ fún wa pé kó má sí ìjà kó má sí pé à ń gúngò à ń gànbẹ̀ so ẹ lọ tẹnu dáadáa á sọ bí tó ti kó àwọn bọ́ìsì wa. ẹ ní kí á tẹnu dáadáa. ẹ sà lọ máa ṣe báyìí. anyway kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé ká padà sọ́fíìsì lọ. sà ìmúlò kò yẹ kó yára wọ́n tẹ̀lé ọ̀rọ̀ sọ́fíìsì wọ́n dẹ̀ pàdé wá sílé. tó wà lákàtà bá ṣe rojọ́ làkọ̀ṣe wá fi ọ̀rọ̀ wa wọn lẹ́nu wò láti mọ ipa tí wọ́n nínú ọ̀rọ̀ tó ṣe ọ̀nàrẹ́bù. Eh, ẹ ṣe gan àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ jọ ọ̀nàrẹ́bù máa tún ṣe àwọn ìrànlọ́wọ́ kan fún wa. kí ni ìrànlọ́wọ́ náà. good ìrànlọ́wọ́ náà ni wípé gbogbo àtà bá fẹ́ tún fẹ́ ṣe ìwádìí lẹ́nu yín a fẹ́ kí ẹ wà fìlíbù fún wa. all right you are welcome. ẹ ṣe gan. Switch on screen reader. Do you want to tell me? Yàgbé Mari. Honourable, abẹ́ ìgbọ́rọ̀ kàtìkàtì tó àwọn ọlọ́pàá yẹn sọ, wọ́n ní kó máa kọ́ àwa lọ. Kàtìkàtì àbọ̀rọ̀ kàtìkàtì, a máa débẹ̀, a tún máa débẹ̀, a máa achieve destiny wa. Àyà, Honourable. All right. pé òun rèé gẹ́gẹ́ bí àdéhùn tí èmi pẹ̀lú ẹjọ́ ṣe ṣùgbọ́n o ìṣẹ́jú mẹ́rin péré ni mo fún ẹ̀yin méjèèjì láti fi sọ̀rọ̀ torí àwọn ọ̀gá wa pátápátá ogun wọn ni wọ́n wà ń bí ohun tí mo ṣe mo rísìkì ẹ̀ ní iṣẹ́ gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ mi o ẹ jọ̀ọ́ o súnmọ́ kó dẹ̀ mọ̀ mí dáadáa tó mi ò gbádùn o four kí ni mo pè four minutes four minutes máa dúró bí. fún wa ní ẹ fún wa lẹ́yìn ìjọ. ìṣẹ́jú mẹ́rin ẹ̀yìn ilẹ̀kùn ló wà. kí ló dé o fún ọ lẹ́tà mọ́ ni. ẹ̀gbọ́n mi bí mo ṣe lọ sílé olórí bu tí mo délé ẹnu géètì wọn báyìí tí mo ṣàlàyé fún géètì àwọn pé ẹ̀gbọ́n mi láìsí ló rán mi wá o ṣe ló lé mi bí ajá ó lé mi dànù wọn ti ẹgbẹ́ òkùnkàn lẹ́nu ní tókò tí ẹgbẹ́ orúkọ yín lásán báyìí ṣe ló lé mi dànù. ó sọ fún wọn pé láìsí tó ń ṣiṣẹ́ fún wọn ni ẹ̀gbọ́n mi gbogbo kó tẹ sọ fún mi pátápátá ni mo ṣàlàyé fún wọn gbogbo ẹ̀ ni mo sọ fún. ọjọ́ ah! mi bá jẹ́ ooo oh, oh, oh, ah! ṣé orí ògidì ni wọ́n fi lọ́wọ́ báyìí ah! ibi tí mo wà títí táyé ẹ̀sìn lélẹ́yìn. Mọ́mí ẹjọ́ ẹ má sunkún mọ́ mo mọ̀ pé ní agbára Ọlọ́run wọn náà máa kó yín lọ ní ẹ̀wọ̀n tẹ̀wá ẹ̀ ní iṣẹ́ wọn lágbára Ọlọ́run má sunkún mọ́. mi ò mi ò mẹ́sẹ̀ tó dẹ́pẹ́ orí olórí kan mọ̀ èmi nìkan. wọ́n ah, ah, ah. tó yóò dá ẹni bí màmí ẹ o mo fún yín ní ìṣẹ́jú mẹ́rin kẹfì ríra yín ṣé mi ò ṣe ẹ wá parí ìṣẹ́jú mẹ́rin ẹ wá tún fi ẹkún ìbẹ̀rẹ̀ mi ẹ fẹ́ lo twenty minutes àti àbí àǹtí do I need to speak in parable before you understand mo ní ìṣẹ́jú mẹ́rin péré ẹ wá sọ bí ìdílé family lẹ́tà ló ti fún ẹ yẹn lọ fún wọn pé o ti wọ̀rẹ̀ wọ́n gbére kò sí nǹkan tó fẹ́ ṣe sí. mo ń bọ̀ nínú ọmọ wa mẹ́rin. àwọn ìṣòro sọ fún ẹ tó bá kù oṣù kan àbóṣù méjì sọ fún mi nítorí ìbẹ jẹ àìsí kankan èmi àkọ́bí ògùn àkànbí ẹkùn erin wòlù láyà tẹ́rin bá wòlù láyà máa wòlù erin olè ńlá ni mí bí mo ṣe wà mo kì í ṣolè lásán o mo tẹ̀ kì í ṣolè kékeré téèyàn kọ́ lè fọwọ́ mú àbí tọ́ lè mú sátìmọ́lé tí mo ṣe wà yìí ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ ṣèṣì lé ní last week ni. ẹ wọ́n dẹ̀ wà ní ẹ̀wọ̀n yìí. bẹ́ẹ̀ni ìyàwó ẹ̀rẹ́ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ń ta. bẹ́ẹ̀ni mo sọ fún un. ó dẹ̀ mọ̀ sí. Ah, ah. nítorí pé mo gba returns iṣẹ́ tí mo ti ṣe sílẹ̀ làwọn ń jẹ. Hmm. Best school làwọn ọmọ mi ń lọ hmm. ó ní àwọn mẹ́ta kan tí mo fẹ́ kó mọ̀ ká tí mo ń sọ fún ẹ yìí olè ńlá ni wọ́n àmọ́ olè tí wọ́n kọjá olè tí wọ́n lè mú nítorí pé àwọn àtijọba jọ ń ṣe pọ̀ ni màá fún ẹ nọ́mbà wọn tó bá ti kú ọjọ́ kan tó fẹ́ fúre ẹ tó dẹ̀ ti fún ẹ fóònù ẹ jẹ́ kí n mọ̀ àbí o lè gbá àwọn nọ́mbà yẹn sórí ni mẹ́ta péré ni. ah nọ́mbà mẹ́ta mi ò ní lè gbé sórí o àmọ́ bá a ti máa ṣe lélẹ́yìí tó bá ti pọ̀ ọ̀la tán bá fẹ́ fi mí sílẹ̀ wọ́n máa fún mi ní fóònù so màá wá pè é màá lè gbà màá lè sọ nọ́mbà ẹ̀ tí bá ti dé gbòòrò màá lè lọ rí wọn. ó ṣègùn ọ̀rẹ́ mi wọ́n wá tún tiẹ̀ náà ṣe gbogbo nǹkan yẹn pátápátá kò ní dé bàjẹ́ wọ́n wá fi ọlọ́run ọba mo fi tọrọ fún wọn náà pé láìpẹ́ láì jìnà wọ́n á síjú wọ̀ náà wọ̀ náà máa kó òǹbí tó wà yìí ó ṣègùn mo dúpẹ́. ẹ kò sí wàhálà ń gbà yẹn mo fẹ́ kó rí rárá o tó bá dé ta wàá paṣu bíi rere wàá paṣu tá a yá gbọ́ tọ̀run á mọ̀ sẹ́rù á bá wọn. ó ga o ṣé bíbá ilé yín wà látàtàárọ̀ tó bẹ̀rẹ̀ sí ní wá káàkiri inú ọgbà tí wọn rí ó ti yé mi ẹ̀ ń láti fẹ́ sá lọ nìyẹn o kò síbi kankan tẹ́ ẹ fẹ́ lọ ìwọ̀lànú ẹ̀ dẹ̀ ṣe mí ó kù bí oṣù kan tí wọ́n fi kúrò nínú ọgbà yìí ẹni tó yẹ pé life jẹ ìná fún ẹni táyé ẹ ti bàjẹ́ ni kò kọ́ láti bá yẹ ẹlòmíì jẹ. ẹ kóró gbálẹ́ nu ẹ ẹjọ́ ẹ̀kọ́ èèyàn tó fún òyìnbó ẹ lọ́tí mu ló yẹ kó sọ̀gbìrà ó ní give me another tumbler. o tu ẹgẹ ìwọ làánú ẹ ṣe mí o. wọ́n ti tẹ́ lágùúgbọ́. kí ló rí jẹ látàárọ̀ ibi ń pa mí gan-an. ọmọ owó mi kankan jẹ mi lè pa ọ fún ẹ wàláì ah ọgbẹ wa yín ti wá sún mi báyìí o. o kò gbọdọ̀ máa rí báyìí lọ. báwo de wa ni wo. wo jẹ́ àwọn máa sọ̀rọ̀ létà wo. àyà ni tá bọ́rọ̀ mi sì jẹ́ nìyẹn ẹ o ẹ bá gbọ́ o èmi ò regret pé mò ń jalè o mi dẹ̀ regret pé wọ́n mú mi lọ́jọ́ tó ni mo ṣe wà tí bá bímọ ọmọ mi má jalè iṣẹ́ ò lè dùn gan ah iṣẹ́ ò lè dàbí iṣẹ́ àwọn politics tó jẹ́ pé wọ́n máa ń kó bó ṣe wù wọ́n a lè lọ alẹ́ tílẹ̀ bá máa fi mọ́ a lè sọ iye ta lè mú wọlé ẹ sọ fún mi iṣẹ́ ò ló dùn bí iṣẹ́ ò lè mi ò regret o ìṣèwà orúkọ tí mo fẹ́ fún ìdílé mi tí mo fẹ́ fún ara mi inú mi dùn pé mo achieve ẹ̀ gbòdògbòdò tọ́dọ̀ ẹ̀ mọ̀ káàkiri gbogbo orílẹ̀-èdè. sí ẹ̀rẹ́ ti gbé mi olójú àti ẹ̀rẹ́ lè gbé pàǹdà ni mi o ọlọ́run ọba ń gbọ́ òun kọ́ lẹ́yìn náà tó wà ìbọn lẹ́yìn náà tó wà ẹ̀ mọ̀ mi tó ti wà lórí gbòdògbòdò náà ni ẹ̀ gbàgbé ẹ̀ mi ò regret. Mr. Godogodo orúkọ yìí tẹ ni wọ́n fi mọ̀ yín kiri àgbáyé yìí ṣẹ́yìn orí orúkọ yìí kò wà òkè ni òun ni wàá sọ yẹn fẹ́mi àbí ó wà nù fámìlì wa ẹ́ ẹlẹ́nu gbọ́rọ̀ ìwọ ọmọ gòdògòdò ìwọ ń kọ́. Mr. Um, gòdògòdò Yorùbá ní orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ṣe rí inú iṣẹ́ tí ẹ̀yàn láyò yìí ẹ̀ tẹ́ take pride inú ẹ̀yìn kì í ṣe nǹkan tí ọmọlúwàbí yẹ kó máa yangàn lé lórí kìdẹ́ ṣe nǹkan tí ó ṣe tọ́ka sí láwùjọ pé iṣẹ́ rere ni débi tí ẹ máa tún wò pé tẹ́ bá bímọ ó máa tún yan iṣẹ́ náà láàyò nǹkan tí ò dáa tí ò bójú mu rárá ni. mr adviser ó ṣe mo dúpẹ́ tó tán àbòsí lọ́rọ̀ sí. ah boss i think we are through. Um, officer uh, i think we are through now ẹ lè dá wọn padà sí ibi tí ẹ ti kó wọn tó bá tún ní anything tá a bá fẹ́ béèrè lọ́wọ́ yín i will get back to you. ẹ má tiẹ̀ wà bímọ ẹ má wà bímọ máa bímọ. dáa lóhùn abẹ́ jọ abẹ́ mú mi o. dídé orúkọ ọkà ni dídé. ọ̀gbẹ́ ti farabalẹ̀ máa fẹ́ mi létí o máa fẹ́ mi létí o. ẹni bá jalè adélé ẹjọ́ ẹni bá jalè bá jalè adélé ẹjọ́ ẹni bá jalè adélé ẹjọ́ adájọ́ wa wá fẹ́ wọn sí lẹ́sẹ̀ fẹ́ wọn sí lẹ́sẹ̀ bí olú ìgbẹ́ ẹni bá jalè.